الله أكبر بالسماء فاقتدوا وهو المعين ولا نجاه لمقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشرور فإننا سرنا على نهج الخليل محمد وبقول من سبع الشريعة نسلوا وعلى ركولته الكريمة نهتدي ولكل قول نستجيب بهاية أو بالحديث المستفي بالمسند ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخضع ومشيد لا نتلب الدنيا ولا نسعى لها اللهم اقصدنا فنعم قصده الدين قال الله قال رسوله وما يريد الله أفضل المسلمين وما يريد الله أفضل المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ èyí tó jẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni wípé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore yìí òun náà ni máa ń wúlò fún ọmọ ènìyàn nígbà tó bá fẹ́ jáde kúrò lórílẹ̀ ayé òun ni ó jẹ́ kí ó pàdé àwọn màláíkà èyí tí wọ́n jẹ́ màláíkà tí máa ń gba ẹ̀mí èèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ abẹ ọba jẹ́ kí wúlò fún wa nígbà tá a bá pàdé àwọn màláíkà náà bẹ́ẹ̀ náà ni máa wúlò fún yàn nínú sàárè fìtínà ń bẹ nínú sàárè bẹ́ẹ̀ náà ni àdáàbù ń bẹ nínú sàárè fìtínà bẹ̀rù náà ni ìbéèrè rẹ̀ ètí àwọn màláìka méjì ó máa béèrè lọ́wọ́ èèyàn ìyà sì ń bẹ níbẹ̀ èyí tó jẹ́ pé àwọn màláìka yóò tún máa fi jẹ èèyàn àtàwọn oríṣiríṣi ìyà míì oore ìsìláàmù ni wọ́n máa ń wúlò fún èèyàn nínú sàárè abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ń jẹ́ kí oore ìsìláàmù wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa nínú sàárè ní gbangba tá a lè kíyámà táwọn èèyàn máa jẹ oríṣiríṣi ìyà níwájú ọlọ́run ètò jẹ́ pé òòrùn yóò máa jẹ́ pé tí wọ́n sùn mọ́ bí orí àwọn ènìyàn tí ò ní ju kọ́dúrólì míìlì lọ kò ní ju bí òdiwọ̀n kan tọ́lá gẹ́gẹ́ bí nǹkan bí ilé ìtìró lọ síbi orí ọmọ ènìyàn àbí nǹkan tí ò ní tó máìlì kan sórí ọmọ ènìyàn ẹ̀rí àwọn èèyàn máa làágùn oríṣiríṣi ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run bọ́ sẹ́bù òjìbò òun lórí ìsìláàmù náà ni ó máa wúlò fún yẹn ní gbangba ta àlìkìyàmà kọ́lọ́n jẹ́ wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ìsìláàmù náà kọ́lọ́n kó wá lóní sábàbí tí a fi jẹ ẹni àlìjànnà a dúpẹ́ pé ọlọ́run bá fún wa ní àlàáfíà àlàáfíà tí ọlọ́run bá fún wa náà òun náà láti lè jókòó síbí àlàáfíà náà kọ́lọ́n má jẹ́ kí ó di nǹkan dẹ́ pé ó máa dínkù kọ́lọ́n kó bá a ṣàlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà a dúpẹ́ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa yìí ìtọ́jú pé ọlọ́run ọba fún wa ní ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ òun náà la fi lè jókòó láti sọ pé àwa náà ń sọ̀rọ̀ ọlọ́run àwọn ibi tí ò sí fọ̀kànbalẹ̀ àǹfààní báyìí lè má sí fún wọn ọlọ́mọ yọ ìfọ̀kànbalẹ̀ kú ní àwùjọ wa kọ́lọ́run kó ń ṣàlékún ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kọ́lọ́n kó ṣe ní èyí tó jẹ́ pé àájọ fi rí ìyọ̀nù ọlọ́run èmi tí màá máa sọ kọ́lọ́n kó fi aràn mi mànà ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n kó bá fi gbígbọ́ náà kó fi ṣe ní àǹfààní ẹ̀yin tá a torí ẹ̀ jókòó náà ni pé à ń wá ìyọ̀nù ọlọ́run ni ọlọ́run jẹ́ ká rí ìyọ̀nù ẹ̀ kọ́lọ́n wá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. لا حول ولا قوة إلا بالله ẹ̀rí tẹ̀síìrì tí a ṣe lánàá òun náà ni a kọ́kọ́ ṣàlàyé gẹ́gẹ́ bí a ti máa ń ṣe èyí tó jẹ́ pé ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tù Maryam aya sixty nine òun náà ni a ti ṣe tẹ̀síìrì ní àná ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ní àyà náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti ṣàlàyé fún wa ní àwọn àyà tí a kà sẹ́yìn nípa àwọn tí wọ́n ń tako ìgbéǹde ọlọ́run ọba ní àwọn tó ń tako ìgbéǹde àwa ọlọ́run ọba á gbé wọn dìde tí ò sí èméjì ń bẹ ọlọ́run ọba búra pé òun ó gbé wọn dìde ọlọ́run ọba ní òun ó kó wọn jọ àti gbogbo àwọn àṣẹ ìtọ́ọ̀nù àwọn ṣàyàtìnù tó ń dààmú wọn ọlọ́run ọba ní àtàwọn tó jẹ́ olórí fún wọn tí wọ́n ń ṣì wọ́n lọ́nà ọlọ́ni á kó gbogbo wọn jọ sí ẹ̀gbẹ́ náà jahannama lẹ́ni tí ó kúnlẹ̀ síbẹ̀ lọ àbí lẹ́ni tó jẹ́ pé a tò wọ́n ní jàmá ní jàmá ọlọ́run á sọ fún anú àyà tó tẹ̀lé wípé a wà máa kó wọn sínú iná ní ìpele ìpele ọlọ́run ní bó láti wá máa kó wọn sínú iná ẹni tó bá jẹ́ olùyapọ̀ ọlọ́run ọba jù nínú wọn àwọn alákọ̀ọ́kọ́ kó jọ àwọn alákọ̀ọ́kọ́ tì síwájú sí inú iná a máa tò wọ́n ní lẹ́yọ kọ̀ọ̀kan ní ìpele ìpele ìpele òun náà ni a máa tò wọ́n ọlọ́run tá a bá ti wá kó wọn sí ẹ̀gbẹ́ náà súnmọ́lànà ǹzẹ̀ àná. ọlọ́run ni a wà yọ jáde mínkúnlè sí àtìn láti ara gbogbo jàmọ́ kọ̀ọ̀kan ayuhum. ayuhum aṣadu ọlọ́run àmàlẹ́ ọ̀gbìnrin. èyí tó bá jẹ́ pé ó wà nínú wọn tó jẹ́ wípé ìkọjá àlà rẹ̀ ó lágbára lọ́dọ̀ ọlọ́run ọba tí ń ṣe arahman tó jẹ́ pé ìyàpọ̀ ọlọ́run ọba rẹ̀ ó lágbára lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ọba arahman. ثم ينال أعلم بالذين هم أولى بها سبيلا ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà àwa ọlọ́run ọba lànàánú àlàmù àwa la bìlẹ̀dínà hùm àólà bí ìṣèlíyàn àwọn tó ṣe wípé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí. Si ìmáa jóná pẹ̀lú iná dáadáa ọlọ́ni àwọn dẹ́ka wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí jù ìmáa jóná dáadáa ọlọ́ni àwa la mọ̀ ọ́ kìí ṣe àwọn tí wọ́n ṣì lọ́nà àwọn ni wọ́n wà máa sọ fáwọn ọlọ́run wípé ká ṣàlékún ìyàfẹ́ nìkan àwọn ọlọ́run ti máa bá àti ṣàlékún ìyà fáwọn tó lẹ́tọ̀ọ́ sí àlékún ìyà táwọn yẹn bá tún wá ń tọrọ wípé kí tí àwọn yẹn bá tún wá ń tọrọ wípé kí á bá wọn ṣe àlékún ìyà yẹn tí wọ́n bá ń tọrọ bẹ́ẹ̀ táwọn yẹn bá ń tọrọ wípé kí á bá wọn ṣe àlékún ìyà àlékún ìyà tí wọ́n ń tọrọ yẹn à ní ṣe fún wọn àáyà àfùkálukú wọn ní àlékún àlékún ni àwọn tí wọ́n ń tọrọ yẹn náà wọ́n gbà lékún àwọn tí wọ́n ń tọrọ fún náà wọ́n ṣe kí ni owó gba àlékún náà. òun kò sẹ́ni kankan nínú yín mùmíní ni o àbí kèfèrí ni o ìlà wàárídù à gbogbo yín pátá yányán òun náà lè máa jẹ́ ẹni tí ó gba inú náà. ẹ máa gbàbẹ̀ kọjá tí ò sí èméjì bẹ́ẹ̀ náà. kánà làárọ̀ bí káàtì ọ̀kọ̀lẹ́ yá. ẹ̀rí kẹ́ ẹ gba inú iná kọjá yìí ó ti jẹ́ ọ̀ranyàn kan èyí tí ọlọ́run ọba ti kọ sílẹ̀ tó sì ti gbà wípé kò sí èméjì bẹ́ẹ̀ ó máa jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ni. so ọlọ́run ọba ti parí ẹ̀ tàn yán yán pé nǹkan tó máa ṣẹlẹ̀ ní tí ò sí méjì bẹ́ẹ̀. ọlọ́run ní lẹ́yìn wá gbà náà àwọn ọlọ́run ọba á wà á la alladhina taqaw àwọn tí wọ́n bá jẹ́ mùmìnì tí wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run á là wọ́n. wọ́n ń dọ̀rọ̀ ọlọ́run ní gbogbo àwọn tó bá wá jẹ́ alábòsí ọlọ́run ní àwọn làwa máa fílẹ̀ sínú náà lẹ́ni tí wọ́n máa jẹ́ jàmá nínú náà àbí lẹ́ni tí wọ́n ó jókòó síbẹ̀ tí wọ́n ó kúnlẹ̀ síbẹ̀ tí wọ́n máa jẹ ìyá wọn nínú náà ọlọ́run ní bá ti ṣe wọ́n nìyẹn so orí àyà tí a wà ní àti ṣàlàyé tó pọ̀ fún wa lórí àyà yìí so àwọn àlàyé tó kù níbẹ̀ á ṣàlàyé ẹ̀ fún wa náà ní òní sọ̀wọ́n ka àwọn àyà àtìtì a túmọ̀ fún wa lónìí tọ́lọ́ba sọ́dúnrọ̀rùn sọ a máa túmọ̀ àwọn àyà yìí sọ wọ́n ka díẹ̀ fún wa níbẹ̀ kó ti pé a máa bá tẹ̀síìrì lọ. أعوذ بالله من الشيطان الرجيم ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نبيا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن عتاقا ورئيا لمن كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى بطير عليهم فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك خير عند ربك ثوابا tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa ní àná nípa wípé ọlọ́run ọba ó ti lọ ṣètò sílẹ̀ wípé iná ó máa jẹ́ ààyè ìgbàkọjá lọ sínú àlìjánná fún gbogbo ẹni tó jẹ́ mùmìnì àwọn kọjá ń bẹ̀ wọ́n gbàbẹ̀ dé àlìjánná a ti fìdí eléyìí múlẹ̀ fún wa lánàá gbogbo ibi tí fìlì wàràdà bá ti wá tó dẹ̀ so pọ̀ mọ́ náírù nínú alukurani kẹrim òun náà lọ ń jẹ́ wípé kéèyàn ẹ́ńtà sí inú náà so àwọn mùsùlùmí ọ̀là kúrò nínú náà àwọn kẹfẹ́ yọ̀ wọ bẹ́ẹ̀ àwọn ò ní kúrò bẹ́ẹ̀ àwọn olùyapọ̀ ọlọ́run tó jẹ́ mùmínì àwọn náà wọ bẹ́ẹ̀ àwọn kan ìwọ̀n òní kó bẹ́ẹ̀ àwọn kan ó rà sí bẹ́ẹ̀ àwọn kan ó padà wá jáde kó bẹ́ẹ̀ tí wọ́n di ẹni àlùjánnà eléyìí nìkan tí a ṣàlàyé fún wa lánàá láti lé wá fìdí ọ̀rọ̀ wa múlẹ̀ sí i a ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá òun náà ni wípé alákọ̀ọ́kọ́ tó sọ fún wa wípé gbogbo alágbà inú náà kọjá lọ kó tó di wípé àwa mùsùlùmí àjẹntí ọ̀là kúrò nínú náà á wà bọ́ sí àlìjánná tí wọ́n bá ní kí ni alákọ̀ọ́kọ́ ẹ̀rí wa òun náà ni tafsirul Qur'ani bil Qur'an min fami ibn Abbas òun náà ni tafsiri al-Qur'ani pẹ̀lú Qur'ani èyí tó wá látẹnu ibnu abbas tó jẹ́ ẹni tó ṣiṣẹ́ ọlọ́run ọba tó ṣàdúrà fún wípé kọ́lọ́run ọba ń fún ní ìmọ̀ lè máa ṣàlàyé kùránì dáadáa ilé ṣàlàyé ẹ̀sìn dáadáa kọ́lọ́run kó bá a fún un so gbólóhùn tó sọ yìí a rí i pé pẹ̀lú ẹ̀rí àtinú kùránì ó ṣe déédéé ara wọn nípa wípé fíìlì tó bá ti jẹ́ wáradà tó bá wá pẹ̀lú náírù ó máa jẹ́ wípé èèyàn ẹ́ńtà sí inú náà ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí a fi ń bọ̀tírẹ́sì àlámọ̀rí yìí òun náà ni wípé ọlọ́run ọba ó ti fi àwọn kọ̀rí náà sínú àyà tí ó jẹ́ àyà seventy one àti àyà 72 two àwọn kọ̀rínà tó wà ń bẹ̀ ó jẹ́ àwọn kọ̀rínà mẹ́ta àwọn kọ̀rọ̀ inú mẹ́ta òun náà ni ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí a fi lè mọ̀ tó wípé ó ń ṣàlàyé fún wa nínú kọ́ńtẹ́ksì ọ̀rọ̀ yìí òun náà ni wípé ọlọ́ni kánà aláàárọ̀ bíkà àti máa ń màkùdí ya ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́ni kí a wọnú ná yìí ká tún wá padà jáde kúrò níbẹ̀ kí àwọn tó jẹ́ kèfèrí kí wọ́n wá rá sí ibẹ̀ eléyìí o àti máa ń màkùdí ya ọ̀ràn yàn ni ìgbẹ́gbẹ́ ń ni. màkùdí yáǹtà àti kádàrà rẹ̀ so látara bẹ́ẹ̀ gbólóhùn yìí ó ṣàlàyé fún wa yìí pé kò sí iyèméjì nínú ẹ̀ tábà wá ní pé ká máa túmọ̀ rẹ̀ nípa pé akànsùnmẹ́gbẹ̀ẹ́ náà ni kò ní bá atimọ́ màkìdí yá yẹn kò ní bá mu lẹ́yìn wá gbà náà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ nǹkan tó tún pè wá lákèésí sí pé ìtumọ̀ tá a túmọ̀ yìí òun ló fìdí múlẹ̀ òun náà ni gbólóhùn súnmọ̀nù náà jìnlẹ̀ dínà tọkọ̀ wò ọlọ́ni a máa wá la àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́ni a wá máa là wọ́n téèyàn ọba wà nínú ewu kan wọn ò lè sọ wípé a máa là èyí ó ti kọ́kọ́ wà nínú ewu òun náà fi máa sọ wípé èèyàn wá rí kíni o lílà kúrò ní inú ewu ẹni bá dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ náà kò rí kí ni ọ kò rí ewu kankan táàfin wa sọ wípé a fẹ́ là kúrò níbi kí ni ọ ewu náà so ẹni tí ewu yẹn bá mu pé a là kúrò ń òun náà ni ẹni tó bá jẹ́ wípé o ti kọ́kọ́ wọnú nǹkan rẹ pé o lè rò pé ìparun mọ̀ lè ṣẹlẹ̀ láti bí tọ́lọ́ wọn là kúrò níbẹ̀ so ìyẹn là ń sọ pé gbólóhùn yìí ó ń ṣàlàyé fún wa wípé kò sí èméjì ń bẹ́ẹ̀ á jẹ́ ẹni tí ó wọ inú náà tí ó wà padà là kúrò ń bẹ̀bọ̀ sí inú àlìjánná ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ̀ òun náà ni wà nádàrú zọ́ọ̀lì mìínà jì sí yárún ìyẹn sọ fún wa wípé a wà á fi gbogbo àwọn kèfèrí lẹ̀ síbẹ̀ lẹ́ni tí wọ́n ó kún lẹ̀ síbẹ̀ àbí lẹ́ni tí wọ́n jẹ́jẹ́ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibẹ̀ so eléyìí sọ fún wa wípé kèfèrí náà wọ bẹ̀ nìyẹn àwa ajé kó ṣe kí ni o kó padà jáde mọ́ eléyìí náà ṣàlàyé fún wa wípé àtàwọn yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn kan àfi wọ́n lẹ̀ síbẹ̀ àwọn yẹn ṣe kí ni wọ́n jáde kúrò ní ibẹ̀ so àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ òun náà ló tún jẹ́ wípé ó ràn wá lọ́wọ́ yàtọ̀ sí tafsiril Qur'an bil Qur'an tá a kọ́kọ́ sọ yẹn àwọn kọ̀rọ̀ inú mẹ́tẹ̀ẹ̀ta tá a tún rí nínú àáyà yìí ó fìdí múlẹ̀ fún wa wípé àáwọ̀ inú náà tí ò sí èméjì ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ ìnira bẹ̀ kò ní jẹ́ tiwa rárá jáde wípé jẹ́ ẹni tí ó máa lọ sí inú lẹ́yìn wá gbà náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àdìsí tá a kà fún wa lánàá pé àwọn àfáà kan sọ wípé ọlẹ̀ ṣùgbọ́n àwọn àfáà sọ fún wa wípé ọwọ́n dárájá tó hasan ìyẹn náà ni àdìsí jábìr èyí tó yẹ kí a ti kà fún wa ní àná tó dẹ̀ ń ṣàlàyé wípé yọ́ọ́ máa iná yọ́ọ́ máa di nǹkan tí ó di tútù fún wa àwa tá a jẹ́ mùmìnì gẹ́gẹ́ bó ti di tútù fún anabi Ibrahim èyí tó jẹ́ pé tútù ti wá yìí yóò tún máa jẹ́ kó máa jẹ́ iná tí ó máa gbì lórí àwọn tí wọ́n jẹ́ kèfèrí so eré náà jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ wípé ó wà fún wa lẹ́yìn wá gbà náà ẹ̀rí míì òun náà ni a tún fẹ́ mú wá yìí sọ tóbi àdìsí ta kàtán yìí tó jẹ́ àdìsí jábìr oríṣi àwọn àfáà òun náà ni wọ́n mú wá. so àwọn àfáà òun náà ni sọ ìtọ́jẹ́ ike ó wà lọ́dọ̀ ó wà nínú tàrí i Bukhari tó yẹ sọ pé isnadu hasan ni sọ gẹ́gẹ́ bíbẹ̀ sọ nínú sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ lọ́dọ̀ọ́dọ̀ bẹ́ẹ̀ àdìsí yìí àwọn àfáà ní onídàájá tó hasan eléyìí ni ó wà rọ́ọ́jì hù lẹ́yìn wá gbà ẹ̀rí míì tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ẹ̀rí tí a fẹ́ sọ yìí ẹ̀rí náà ó wà nínú Muslim gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa ó dẹ̀ tún wà nínú àdìsí míì sọ èyí tó jẹ́ wípé àdìsí yìí gẹ́gẹ́ bí ó ti wáyé sọ wọ́n ní àdọ́dọ̀ Mubashir ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé. láyẹ́díkúlù náírà ahàdùn ṣe ìdá bàdìrán wálé ọdẹ ìbí ìyá ànábì ni kò ní wọ iná rárá ẹnìkan tó bá jẹ́ pé ogun tí mùsùlùmí kọ́kọ́ jà tó jẹ́ ogun bádìrì ẹni náà wà níbẹ̀ àti ogun ìdẹ̀yẹ̀bíyà tó jẹ́ pé ìyẹn rèé ṣe ogun ìyẹn là ń pè ní súlíù ìdẹ̀yẹ̀bíyà bọ̀dọ̀ pé àwọn gbogbo àwọn sọ̀hábà wọ́n gbà pé ó jẹ́ fátíwù fún àwọn mùsùlùmí so ètò ẹgbẹ́ gbogbo àwọn ẹ̀bá ànábì fọwọ́sowọ́pọ̀ ní abẹ́ igi torí pé ànábì fẹ́ lọ ṣe umrọ ní Mẹ́kà àwọn ará Mẹ́kà wọn ò gbà fànàbì láti wọlé nígbà wọn fẹ́ lọ ṣe umrọ wọn ò gbà fànàbì láti wọlé so látara bẹ́ẹ̀ ànábì wa rán Usman lọ láti lọ sọ fún wa pé òun wá láti wá jẹ́ ẹni tó wá ṣe umrọ ni ẹ̀rí wọn sọ wípé àwọn kèfèrí ti pa Usman ànábì wa ni kò sí èméjì bẹ́ẹ̀ o ó ti di ọ̀rọ̀ ọjà nìyẹn gbogbo àwọn sọ̀hábà wa bá nàbí fọwọ́ kọ́wọ́ níjọ́ náà ọlọ́run wa sọ gbogbo àwọn tó bá nàbí fọwọ́ kọ́wọ́ náà wọ́n máa jẹ́ ẹni àlìjọ́ náà bó dẹ̀ pé ìjà ọ̀padà wáyé nítorí pé wọ́n padà pa Usman ànábì wa ń sọ àdìsí yìí wípé kò ní máa jẹ́ ẹni tí ó wọnú náà ẹni tó bá jẹ́ pé ogun alákọ̀ọ́kọ́ táwọn mùsùlùmí jẹ́ àtọ́jẹ́ ogun bádẹ́nù ọba wà ń bẹ̀ àti Hudaybiya ẹ̀rí ìyàwó ànábì kan láti Hafsa Hafsa ọ̀wọ́ aṣọ báyìí pé alaysa Allahu yakun. ó wá sọ bá nẹbí yìí pé ìwà nẹbí ṣe bọ́lá lọ sọ báyìí pé wàyí bí ń kún ìlà wa ọlọ́run ní gbogbo wa náà yẹn náà bóyá sọ yìí pé àwọn eléyìí ò ní wọnú náà ànábì wa sọ wípé kọ́ọ̀lát ànábì ní ìyàkù ó gbọ́ níwájú ni tí ọlọ́run ọba sọ wípé súnmọ̀nù náà jì lẹ́dí náà tọkọ̀ ò lẹ́yìn wá náà. A padà wá la àwọn tí wọ́n bá ṣe kí ni ọ àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run wọ́n wọbẹ̀ tó máa sọ pé wọn ò ní wọbẹ̀ yẹn kéèké ìpè nílẹ̀ wọn ò ní jẹ́ tí ìnira náà yẹn máa ṣẹlẹ̀ sí òun náà ló ń túmọ̀ sí so àdìsí wà nínú Muslim ó dẹ̀ wà nínú Ibnu maja. gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ so eléyìí náà fi ṣàlàyé fún wa ó fìdí ẹ̀ múlẹ̀ fún wa yìí pé àwọn mùsùlùmí àwọn inú náà gbàbẹ̀ kọjá bọ́ sí inú àlìjánná lẹ́yìn wá gbà náà àdìsí tàbí fẹ́ ká yìí náà òun náà tún fìdí ẹ̀ múlẹ̀ ó wà nínú Bukhari sọ ó dẹ̀ tún wà nínú Muslim ó tún wà nínú Imam Ahmad wọ́n lè ṣe ọlọ́run ọba sọ wípé láyà mútùlì muslimin sàlásà tó mínàlì wáládì ọmọ mẹ́ta kò ní í kú fún mùsùlùmí fàyẹ́lìjà nàárọ̀ kí mùsùlùmí ó wá jẹ́ ẹni tí ó wà á wọ náà pẹ̀lú sábàbí ohun mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìlà tẹ ìlà ta lè kọ́ sàmì àyàfi ìbúra ìmọ̀ tú ìbúra òun ló máa fà tí ó fi gba inú náà kọjá lọ súnmọ́ kọ́rọ́ àsòfìàn sòfìàn wọn á kà tó gbàdísì náà wá pé wàyí mí kún ilá wárídùá kò sẹ́ni kankan nù yín àyàfi kó gba inú iná kọjá ẹ̀rí àdìsẹ́lẹ̀ náà fìdí múlẹ̀ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé n tí ó máa jẹ́ ká gba inú iná kọjá òun náà ni pé nǹkan wà tẹ̀yí látòlè kọ́sámì àbọ̀ wa túmọ̀ ọ̀rọ̀ yìí fún wa dáadáa gẹ́gẹ́ báwọn afá ti túmọ̀ rẹ̀ sọ wọ́n ní pé ìmọ̀ tú ìbúra ní jẹ́ tẹ̀yìn téèyàn bá dáràn téèyàn wá jẹ́ pé ìtanràn ìbúra èèyàn téèyàn sọ pé mo ti búra o mo wá fẹ́ mú ìbúra yẹn ṣẹ sọ inú kéèyàn ó mú ṣẹ inú kéèyàn ó fi nǹkan kan ṣe ìtanràn rẹ̀ onígbèrè kí ni ọ tẹ̀ ìlàtọ̀lẹ̀ kọ́sàmì sọ àdìsẹ́lẹ̀ náà òun náà tún fìdí múlẹ̀ ó ṣàlàyé fún wa nípa ìmọ̀ wọ inú náà sọ àti ìmọ̀ jáde kúrò ní inú rẹ̀ àdìsí tó gbẹ̀yìn ìtọ́ pé àtúnkà òun náà ni àdìsí abdullahi ibn Mas'ud ó wà nínú ìmáàmù Ahmad àdìsí náà ó jẹ́ àdìsí tó tún wà nínú sọ̀yíwìlì jami sọ èyí tó jẹ́ pé tún wà nínú tìrìmídì so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ nínú àdìsí náà sọ ibn Mas'ud ló ń sọ fún wa pé nígbà tó ń túmọ̀ wàyí mí ń kún ilà wàá rí du à olóyìnṣẹ́ ọlọ́wọ́n bá sọ báyìí pé yẹ́rìndù náà sùn náà rọ kúlùhùn àwọn ènìyàn gbogbo wọn ni wọ́n wọ inú nátanyáyá súnmọ́ yẹ̀sùdùrúnà á ní á bí àmàlì im wọ́n wá padà kúrò nínú iná pẹ̀lú iṣẹ́ wọn tí wọ́n ṣe àwọn tó bá ṣiṣẹ́ dáadáa àwọn náà ni wọ́n wá padà jẹ́ ẹni tí ó kúrò nínú iná so àwọn ẹ̀rí wa lélẹ́yìí tó ń ṣàlàyé fún wa wípé àwa mùsùlùmí àwa náà máa gba inú iná kọjá lọ tí àwa gbà bọ́ sí inú àlìjánná ṣùgbọ́n àdìsí táwa mú wáyé pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní ọmọ mẹ́ta ò ní kú fún yàn kí irú ẹni bẹ́ẹ̀ ọ̀ wá jẹ́ ẹni tí ó wọ̀ náà àyàfi kọ́ jẹ́ wípé tẹ̀yìn látàlí kọ́sàm àwọn àfáà kan túmọ̀ rẹ̀ wípé yọ́ọ́ máa jẹ́ wípé ìbúra tọ́lọ́run ọba ti búra síwájú àwọn kan wá ní ìbúra ọlọ́run ọba búra oríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn sọ ń bẹ́ẹ̀ wọ́n ní kò síbúra nínú àyà yìí wàyí minkum ilá wárídùá kánà àlárọ̀ bíkà àti mọ́ màkòdìyà àwọn kan ní gbólóhùn kánà àlárọ̀ bíkà àti mọ́ màkòdìyà àwọn kan ní ó ìbúra tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye àwọn àfáà òun ni wọ́n sọ ilé ṣùgbọ́n ẹ̀rí eléyìí ò fìdí múlẹ̀ wípé a máa fi irú àlámọ́rí báyìí ṣe kí ni ọ a máa fi búra ìdókàn wà bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run ọba ṣe kínní yẹn ó ń katábà rẹ̀ lórí ara rẹ̀ ó sọ di ọ̀ràn yẹn lórí ara rẹ̀ kì í ṣe pé ìbúra ló wà ń bẹ rárá àwọn ẹnìkejì ní ìbúra yẹn jìnnà gan láti ibi fàwárọ́ bí kàtà ti kà sẹ́yìn wọ́n ní òun náà ní ìbúra yẹn wípé òun lọ wá wá sí iwájú mi bíi so àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afárá tún ṣàlàyé pé ìbúra yìí ó ti jìnnà gan jù so látara bẹ́ẹ̀ àwọn afárá ní èyí tó súnmọ́ òdodo jù òun náà ni pé lọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n bá ní tẹ ilá tàlẹ kọsámi mo máa ṣe nǹkan kan so ní tẹ ilá tàlẹ kọsámi òun náà ni wípé tẹ ẹ bá sọ wípé ntọ́lẹ̀ má ti jẹ́ kí n wọlé kò ní ilá tẹ̀ mi ò ní wọlé ilá tẹ̀ yìí látàlẹ̀ kọ́sàm òun náà ní wípé àsìkò péréte téèyàn fi lè mú kọ́sàm ṣẹ téèyàn bá lọ bó ń búra àsìkò téèyàn fi lè sọ pé òun fọ̀ fíìlì ìbúra téèyàn búra ipe òun náà ń pè ní kí ni ọ tẹ̀ látàlẹ̀ kọ́sàm ìdánwò àtúmọ̀ ni pé àsìkò ló ń túmọ̀ sí pé tí ó bá wọnú ná iye àsìkò tí ó rọra lò nínú ná kò ní ju kí ni o àsìkò tó jẹ́ pé téèyàn bá búra téèyàn fi máa ṣe kí ni o téèyàn ó fi mú ìbúra ṣẹ tẹ́ pé àsìkò péréte ni tí ò ní jìnnà òun náà ni táìmù tí àwọn mùsùlùmí ó lò nínú náà tá jáde kúrò níbẹ̀ eléyìí ni nǹkan táwọn afáàmù wá látara ọ̀ràn tó jẹ́ pé ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá sójú eléyìí báyìí àgbọ́yé àáyá eléyìí òun náà nìyẹn kọ́lọ́kọ́ tó fún wa ní àgbọ́yé ìjùbá yẹn lọ. نعم وإذا تتلى عليهم ayatuna تتلى عليهم آياتنا بينات نعم ọlọ́ni ayatuna tútìlá àlẹ́yìn àyàtúná bayinat ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa ọ̀rọ̀ títí ń sọ ọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi wá sọ̀rọ̀ pé gbogbo ala máa gbanú ná kọjá òun náà ni ọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n jẹ́ olùtakò ìgbédìde ọlọ́ọ̀bá wa fẹ́ ṣàlàyé àwọn kèfèrí fún wa gbólóhùn tí wọ́n ń sọ torí bí àwọn kèfèrí wọ́n ń sọ gbólóhùn yìí àwọn ń wò wípé táwọn báwọn ti wà nílé ayé àwọn lówó lọ́wọ́ àwọn bímọ táwọn tí wàá lówó lọ́wọ́ dáhùn bímọ yẹn tẹ́pẹ́ ọ̀tọ̀ ọlọ́run làwọn bá jẹ́ kò yẹ kọ́ ló ń fa àwọn lówó báwọn ti ronú tiwọn nìyẹn kò yẹ kọ́ ló ń fa àwọn lọ́mọ ẹ bá jọ̀ta ẹ nìkan kò kó ṣe kí ni o kò yẹ kí ọ jẹ́ pé yóò wá máa fún ọ̀tá rẹ̀ ní owó yóò máa fún ní ọmọ yóò máa fún ní gbogbo nǹkan tí bá ń fẹ́ yóò máa dáa fún un àwọn ògbé ẹ̀yin mùsùlùmí tẹ́ wá pé ayín ní ọ̀rẹ́ ọlọ́run ẹ̀yin ló yẹ kó jẹ́ pé ẹni tó bá jọ̀rọ̀ èèyàn o lè yàn máa fún ní gbogbo tí bá ń fẹ́ o lè yàn máa ṣe dáadáa fún ọ̀tá èèyàn èèyàn máa ń fìyà jẹ ni nítorí wọ́n rí àwọn mùmìnì tó kọ́kọ́ gba ìsìláàmù tí ìsìláàmù bá dé àwọn tí kọ́kọ́ máa ń gbà àwọn ni àdùàfà àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ bí ẹrú àwọn tí wọ́n kọ́kọ́ gbà nìyẹn kó tó wá di wípé àwọn tí wọ́n máa jẹ́ àwọn èèyàn ńláńlá wọn wà máa wọnú ẹ̀sìn kì í bá àwọn èèyàn ńláńlá òkè wọnú ẹ̀sìn ṣùgbọ́n àwọn tí wọ́n kọ́ máa gba ẹ̀sìn àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn ará sílù nurse àwọn èèyàn kéékèèké inú àwọn èèyàn máa kọ́ gbẹ̀sìn púpọ̀ lóbi jẹ́ pé nígbà tí ọba ìrákùlù nígbà tó béèrè lọ́wọ́ àbúsùfìyà pé àwọn wo ló gbà fànàbí wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni yẹpẹrẹ inú àwọn àwọn náà gbà so ìwà máa ń jẹ́ imti àná fún àwọn yóò jẹ́ tẹ́sì látọ̀dọ̀ ọlọ́run fáwọn tó wá lówó lọ́wọ́ àwọn tó lọ́lá àwọn àwọn máa wò wípé àà tó ẹgbẹ́ ọlọ́run dẹ́ ń sọ ẹ láti ẹjọ́ ìtura ẹgbẹ́ kìíní ni ó yẹ kó sọ ẹ̀yin yìí ẹ̀yin tẹ́ jẹ́ duafa kó sọ yín di olówó kó sọ yín di olówó àwa táwa jẹ́ àwọn àtàgbà fọlọ́run yìí ó yẹ kọ́ lọ́wọ́ sọ wá di kíni ọ tálákà so ìrònú kẹfìrí nìyẹn tiẹ̀ so òun rò pé téèyàn bá ti jọ́sìn fọlọ́run so kò sí èméjì bẹ́ẹ̀ ó yẹ kọ́ jẹ́ wípé olóòmọ lówó lọ́wọ́ àwọn àgbà ìgbélátara bẹ́ẹ̀ òòsà báwọn jọ́sìn fún yẹn òun ni right thing so oníjẹ́ káwọn olówó lọ́wọ́ ìníjẹ́ kọ́ dà fáwọn ọlọ́run á ní tá a bá ka àyà fún wa kí wọ́n sọ. ọ̀dà tutla alayhim ayatuna bayyinat ọlọ́ọ̀ni wọ́n ìdá tútìlá àlẹ́ àyàtúnà ọlọ́ọ̀ni gbogbo ìgbà tá a bá ti ń ka àwọn àyà àlùkùránì tá a bá ti ń kà á fún wọn báyìí náà ti ń álù ló jẹ́ fún àyàtúnà àwọn àyà kùránì tó pé álù rẹ̀ ó máa ń clear séèyàn dáadáa ni àwọn afọ́ntẹ́fsì ni álù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn álù mọ̀ akádà ni tó pé àyà kùránì gan tẹ́tẹ́lẹ̀ kò ní mọ́ clear kì í ṣe díẹ̀ lónà clear tẹ́tẹ̀lẹ̀ tẹ́ bá pẹ́ aya nínú Kùránì ní tó clear ni tí ó yé èèyàn dáadáa àfẹ́tí nira abẹ́ tí rújúrújú bá ń bẹnu ọpọlọ ẹ̀ lókù ọ̀rọ̀ wáyé ìdá tutula alayhim ayatuna bayyinat ọlọ́run gbogbo alábá ti ń kà fún àwọn kèfèrí dọ̀míru umi yẹn lọ bá gbogbo àwọn kèfèrí tá a ti sọ̀rọ̀ wọn síwájú so àti kó wọn pọ̀ ọlọ́run sọ fún abẹ́rẹ́ bá ti kà fún wa àwọn àyà tó fojú hàn ọlọ́run kí wọ́n sọ. ọ̀làlẹ́dínà káfàrú lílẹ̀ dínà àmàlùmọ́ ọlọ́ni kọ́lá lẹ́dínà káfàrú lílẹ́dínà àmọ́nù ọlọ́ni àwọn kèfèrí wọ́n máa sọ àwọn kan ní àwọn apáníke láàmù tó wà ń bẹ̀ yẹn wọ́n ní kí ló túmọ̀ sí àwọn kan ní láàmù tàlídì ni àwọn gbogbo òun lọ dojúkọ àwọn mùmìnì wọ́n máa sọ nítorí àwọn mùmìnì wọ́n máa sọ nítorí kíni o nítorí àwọn mùmìnì olóògbé kíni o òun ni wọ́n fi máa sọ̀rọ̀ àwọn kan ní ara o láàmù yẹn láàmù tẹ̀blíìgì ni láàmù tó pé àfi ń jíṣẹ́ fún yàn ni wọ́n pe wàkọ́ làlàhún nàbí yòówù ànábì wọn jíṣẹ́ fún wọn ó sọ fún wọn láàmù pé wọ́n ń sọ fún àwọn wọ́n ń sọ̀rọ̀ yẹn fún àwọn kí ni àwọn olùgbàgbọ́ òdodo ni àga wọn sọ olùgbàgbọ́ òdodo wọ́n ń sọ nítorí àwọn olùgbàgbọ́ òdodo ni ọlọ́ni kọ́lá lẹ́dí iná káfàrú lẹ́dí iná àmì. ọlọ́ni àwọn tí wọ́n ṣe kèfèrí wọ́n wá ń sọ fún àwọn tí wọ́n nígbàgbọ́ àwọn wọ́n ń torí àwọn tó nígbàgbọ́ sọ̀rọ̀ pé. àyò ìparí kọ́ ẹnìkan irú mọ́kọ́ ọ̀hún àṣà nàìjíríà. wọ́n ní ayúlẹ̀ fari kọ́ yìí ó yẹ ẹja jọ wò ó èwo nínú àwa méjèèjì àwa pati méjèèjì àwa gúrùpù méjèèjì fàríkù ni wọ́n ń pè ní pati òun ń pè ní gúrùpù òun ń pè ní tíìmù so àwa dáa jẹ́ jàmáà méjèèjì jàmáà mùmìnì jàmáà kèfèrí èwo nínú wa khairu màkọ́ máa ń ta lẹni tí ibi tí ń gbé tó fáìn jù. Hmm? ẹjẹ́ àjọ wò ó ta lẹ́nu tó jẹ́ wípé khairu maqaman ẹ̀dọ́ gbé ibi tí ń gbé ọ̀rẹ́ wà dáadáa ilé rẹ̀ wà ta nínú wa ẹjẹ́ àjọ wò ó wà á sanu nàdíjà wà á sanu nàdíjà ta ni àwọn nàdíjù náà ń pè ní jẹ̀mọ́ jẹ̀mọ́ tó ń sọ bẹ́ẹ̀ ni pé ta tó ṣe wípé ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ fámìlì rẹ̀ ẹbí rẹ̀ wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n wọ́n tẹ́pẹ́ tí wọ́n bá ń wò wọ́n báyìí wọ́n look fine wọ́n dá a lójú wọ́n ṣe é wò ọ̀yọ̀já wò ta nínú wọ́n á sanu nàdí ìyá mi. so nítorí pé àwọn tó gba Islam wọ́n jẹ́ àwọn kíni àwọn dùn àfa. àwọn á wò pé ah, ah, àwọn náà ní tẹ́pẹ́ náà bá jẹ́ pé ó bá yọ nífẹ̀ẹ́ yín ni kò kó jẹ́ pé kọ́kọ́ máa kọ́ yọ kó ti <laughs> náà Allah ni kini. kíni. wàkàn àhàlákìnà kọ́bílà òun ní kọ́rọ̀. ọlọ́run ọba ní wàkàmọ́ àhàlákìnà kọ́bílà òun mi kọ́rọ̀ ni olórí àìmọye táwọn ọlọ́run ọba àìmọye táwọn ọlọ́run ọba ti parẹ́ nínú àwọn sẹ́ńtúrì tó lọ ọlọ́run umma asa. um asanu afa àtàwọn ọlọ́run ní gbogbo wọn pátá yányá á sanu àṣà àṣàn ọlọ́run tẹ́ bá lọ wo àwọn dúkìá tí wọ́n ní nínú ilé dúkìá nínú ilé wọn ó dá àbàjẹ́ ọlọ́run ní wàríyá ọlọ́run ní appearance wọn tí wọ́n bá dúró báyìí tí wọ́n kó góòdù sọ́rùn tí wọ́n kó gbogbo ẹ̀ sọ́wọ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ báyìí ọlọ́run ní appearance wọn ṣe kí ni ó tún dáa ọlọ́run tá a ti parẹ́ dànù táwọn tó ń ṣáájú lọ tí wọ́n ṣe kèbèrè sí wa ntọ́lọ́wọ́n bá ṣe fún wọn imti àánú ni tòtò yẹn bá rí ara rẹ̀ lẹ́nu tó fi gbé òun ò ṣe tán lọ́run ọlọ́run wá ń ṣe ọlá fún òun ọlọ́run wá ń ṣe dáadáa fún òun irú ẹni bẹ́ẹ̀ àdẹ́wò lọ́run fi ṣe fún un ọlọ́sọ ń sọ́tọ̀ àkọ́ ọlọ́ni wà kọ́ lálẹ́dínà káfàrò lílẹ́dínà àmọ́nù làwọn kánà khairan máa sábà kú náà ìlẹ́yìn ọlọ́ni àwọn olùgbà àwọn àwọn kèfèrí àwọn tí wọ́n máa ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo ni pé tó bá yẹ pé dáadáa lẹ bá wà ń bẹ ẹ lè gbà wájú wa débẹ̀ àwọn ò rí ní dáadáa ni kí ló lè ń jẹ wọn lójú ọ náà ni pé pé wọ́n ń lówó lọ́wọ́ wọ́n ti sọ wọn nàbí yìí pé àánú mínú làkà inú sọ́ọ̀tù ṣọ́ra wà tàbá àkàlà àrùsàlù ṣé àwọn àgbà wa so kọ́lá àwọn yóò wá nẹ́bí pé kó gbogbo àwọn tó ń yẹpẹrẹ kó sọ pé bá wọn ṣe mọ́ ẹ̀hẹ́n káwọn wá wá kárábọ̀ ṣe wọ́n fẹ́ bá nàbí. so ọlọ́run bá ń ṣàlàyé fún wa so ọlọ́run ní nínú sọ́tò àníyàn ọlọ́run wa kàdálíkà fàtánà bàdọ̀ hóńbì bàdì ọlọ́run bá ti máa fi àdánwò ká àwọn èèyàn kan nìyẹn a fi kà àwọn apá kan látara àwọn apá kan lìyàkúùlù àáwùlà ìmọ̀nàlọ́wọ́ alẹ́ ìmì bẹ́ẹ̀ nìyà kí wọ́n lè bá a máa sọ wípé sáwọn eléyìí lọ́lọ́run wa fẹ́ ṣèdẹ̀kùnlé lórí láàrin wa tọ́wọ́ bá dé abẹ́ ṣe kí ìwọlọ́wọ́ àjẹntì ọlọ́nfẹ́rẹ́ jù láàrin wa báyìí ìwọ tó lówó lọ́wọ́ oògùn ká òkọ́lé òní nǹkan kan ìwọlọ́wọ́ àbí ìwọlọ́wọ́ àṣà pé ọlọ́run lọ́fẹ́ràn jù ọlọ́dẹ̀ sí ládẹ́wò fún tíyẹn ni àdánwò ni ẹlòmíì làákàyè ni ó jọ lójú ẹlòmíì àwọn nǹkan dáadáa tó ní láyé nìkan náà ni ó jọ lójú so yóò àmọ́ wo pé à ẹ sọ látara bẹ́ẹ̀ wọn ni àlẹ́ sọlọ́ òbí alámọ̀bí ṣàkiri sọlọ́ ọbọ̀ wà á mọ olùdúpẹ́ ni ọlọ́run mẹ́ni tó ń dúpẹ́ ọlọ́run mẹ́ni tó ń sìn ọlọ́run mọ̀ kì í ṣe pé owó kọ́ àpè aláṣẹ kọ́ bá máa ń wo ọkàn ọlọ́run bá máa ń wo so ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé òun ti parẹ́ àìmọye nínú sẹ́ńtúrì tó ti lọ tọ́gbẹ́ àwọn eléyìí náà nǹkan tí wọ́n ní nínú ilé nǹkan inú ilé wọn dáa gan téèyàn bá tún rí wọn àpẹ́ránsì wọn dáa lọ́mùsọ̀nù sọ́dún dùkọ́ọ̀n nígbà tó pa gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn fèrè áàrùn tó pa wọ́n rẹ́ ọlọ́ni kàmùtárọ̀ kú níjà nàtín wà òyùnìn wà zùrù in wà màkọ́ọ́mìn kẹrì ọlọ́ni ẹ̀wù àìmọye. oko tí wọ́n dá tí àwọn ará fìràwọ̀nù dá ọlọ́ni àìmọye omi tí ń sàn níbi oko wọn ọlọ́ni àìmọye nǹkan tó ti wù jáde nínú oko wọn ọlọ́ni àìmọye ilé tó fáyìn tí wọ́n ní ọlọ́ni tó ti bẹ́ẹ̀ pàtà yanyan ọlọ́ni apadà pàwọn rẹ kó so látara bẹ́ẹ̀ ká má máa jọra wa lójú pẹ̀lú nǹkan tá a bá ní má máa wò wípé tí nǹkan kan bá ń nínú ọ̀rọ̀ rẹ kọ́ ọ́ máa wò pé ah wẹ́ ah ó yẹ kó máa dáa náà ni ah nínú Ramadan mo ah mo sin lọ́n pọ̀ so mo tún lọ́ọ́ tì káàfù mo ṣe gbogbo ẹ̀ so ẹ̀yin ò gbọ́dọ̀ so àwa ti sin lọ́n ju pé kọ́ ẹ pé kò ní í dáa lọ ó ní máa wọ́n wọlé lẹ́yìn ọba ẹ̀dá wọn bá lẹ́nu tẹ́sí náà tí yẹn kan bá ṣẹlẹ̀ sí kò ní wò wí pé ojú ọ̀gá máa wò wí pé àbí mo ṣẹlọ́ọ̀ ni yóò tún wá máa tọrọ àforíjì wájú Ọlọ́run yóò mọ̀ tó àforíjì wájú ọ̀nà nítorí wọn máa wo tiẹ̀ nìyẹn wọn náà máa ń ṣe dáadáa fún ó máa ma ó sáré máa dúpẹ́ fọlọ́n ọmọ dúpẹ́ fọlọ́n ọmọ dúpẹ́ fọlọ́n ọmọ dúpẹ́ ọdún máa tó àforíjì pé ó tún máa tó àforíjì wájú ọlọ́run kìgbọ́ àwọn máa fi jọra rẹ lójú pé àwa kọ́ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ gan wájú ọlọ́run kọ́ mọ́ fún wa ara àwọn èèyàn bọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ara kìí ṣe nǹkan tí mùsùlùmí gidi ti máa jáde ní àtọ̀dọ̀ rẹ̀ náà. كان في الضلالة فليمدد له الرحمن مدا so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣe àlàyé fún wa láti jẹ́ wípé kí a lè bá a máa títóbi ọlọ́run ọba náà ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa pé kí ànábì kùn ìwà ànábì máa sọ fún wọn ó wá mú wa pé ọ̀rọ̀ tí ànábì ó sọ fún wọn mọ́ yẹn mọ́ ṣẹ̀rìtìyà ni gẹ́gẹ́ báwọn afá ti sọ ó ní kí ni ọ máa ń ká náà fi dọ̀là àlà. ọlọ́run ní kí ànábì ó pe àwọn kèfèrí sílẹ̀ ẹlẹ̀ wípé ọya ẹ̀ jáde wá eléyìí ni nǹkan dá ń pè ní àlìmọ̀bá àlátù mubahala ọlọ́nìkanàbí ó ṣe fún àwọn kèfèrí irú ọ̀rọ̀ yìí ọlọ́nìkanàbí ó sọ fún àwọn àwọn tẹ́gbẹ́ àwọn yẹ̀wúdí tiwọn àkà tiwọn náà tàwọn mùṣìríkù lélẹ̀ mẹ́ta àtàwọn nasọ́rọ́ oní àwọn àbẹ̀ tàwọn ọ̀sẹ́bọ̀ ni ànábì ọlọ́ni sọ fún wa pé máa ń ká dọ̀là láti ẹnikẹ́ni tí bá ń bẹ nínú àánú nínú wa ẹ jẹ́ ká sọ pé ẹnikẹ́ni tí bá ń bẹ nínú àánú nínú wa fàlíyẹ́mù títí làwọn. sọ ẹ jẹ́ ká sọ wípé kọ́lọ́hún ọba fàlíyẹ́mù dídí làwọn kọ́lọ́hún ọba ọba lọ ẹni yẹn lára títí tí ó fi kú sórí rẹ̀ sọ ẹ àdúrà báyìí pé fàlíyẹ́mù dídí làwọn ẹ̀ẹ́dọ́gbẹ́ ẹ̀ẹ́dọ́gbẹ́ bá wà nínú àánú nínú wa pé kọ́lọ́hún ọba olú ẹ̀jẹ̀ bá wà nínú àánú lára kó fi kú sórí àánú yẹn kó má rí kí ni o kó má rí mánà ọlọ́ni kánà bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa pé kí wọ́n sọ ọ̀rọ̀ yẹn pé ẹ bá wà nù àánú <laughs> nínú wa kọ́lọ́hún ṣe kí o kọ́lọ́hún lọ lára títí ó fi ṣe kí o kọ́lọ́hún fi ilẹ̀ kó máa wà nínú ìmọ̀ ṣetọ́gì rẹ̀ lọ tí ó fi kú sọ torí tòbọ̀ tí wọ́n sọ yẹn náà àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi nínú sátì juma àwọn náà sọ gbólóhùn tiwọn náà níbi ayé ẹlẹ́kẹfà ń bẹ̀ ọlọ́ni kúlí yá ayọ́ ẹlẹ́dí wà nẹ́bí wọn náà sọ pé kúlí là nẹ́bí sọ fún ànàbí wọn pé ọlọ́ni yá ayọ́ ẹlẹ́dí náà áádú sọ pé ẹ̀yin àlẹ́dí náà áádú ìzà amútún anakum aoliya ulilayi minduninas pàtàmínà wùlìmáwùtà nǹkan tún nítorí wọn ní káná bí ó sọ fún àwọn yẹ̀wúdí tiwọn nù àwọn yẹ̀wúdí ní nẹ́ẹ̀nù àwòlíyà nẹ́ẹ̀nù àbùnẹ́wùlá ìwà ìbá uhù wọ́n ní àwa ọmọ ọlọ́run làwa hmm. àwọn kan ní ọ̀rẹ́ ọlọ́run làwa ọlọ́run kò sí pírọ́blẹ̀mù sọ fún wọn wípé. ẹ̀yin tẹ́ ẹ gbé ayé lọ́mọ ọlọ́run kí ló dé yìí ń jí àlàyé tí so tẹ́gbẹ́ yìí náà àdánwò àmọ́ ìṣẹ̀lẹ̀ sí yín láyé kí ló dé tó ń ṣẹlẹ̀ sí yín ṣèyàn á máa lọ́mọ kọ́mọ bìyà jẹ ọmọ rẹ̀ ẹ́ tó ọlọ́run kọ́ bèrè lọ́wọ́ àwọn ìbá wọn ọlọ́run á ní pé káni bí ó fún àwọn tí bá ń pera wọn ní ọ̀rẹ́ ọlọ́run pé ọlọ́run nídìí ọ̀rẹ́ rẹ̀ kọ́ mọ́ ẹ̀bùn wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní falẹ̀ kí ni ọ. ìzàmùtún ànàkùn ọ̀rìyà ọ̀rìyà. ọlọ́run tí ẹ bá ń sọ wípé ọ̀rẹ́ ọlọ́run ni ẹ̀yin lọ rí ọlọ́run mi dúró náà gbogbo àwọn èèyàn yòókù wé sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin nìkan lọ rí ọlọ́run pàtàmọ́nà olùmọ̀ọ́t ẹ sọ pé kíkú ó dé nísìn ẹ sọ pé ikú àtọ́kùn ó dé nísìn rà ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ bá àwọn ànábì ọlọ́run ọba tẹ́ ẹ bá bá wọn búra orí tẹ́ ẹ búra lé lórí yẹ lọ́lọ́run gbàdúrà yẹn lójú ẹsẹ̀ ni ẹ sọ pé kíkú ó wọ́n sì ẹ sọ pé kíkú ó dé ṣé kẹ́ ẹ lọ bọ́ọ̀rẹ̀ yín kò kò sí èméjì kẹ́kọ̀ọ́ sí àlàkà. tẹ́ ẹ bá jẹ́ lódodo ẹ sọ pé kú ó dé ọlọ́ni kí ni wà láǹtà ni wọn ò tó bẹ́ẹ̀ láéláé wọn ò lè gbèrò okú láéláé bí máa kọ́ dàmẹ́tì àìdí ìyí tí wọ́n ti ṣe síwájú ọ̀dà tí wọ́n gbé ah tá a bá ilé kú sórí eléyìí ìyàtọ̀ jẹ́ àwọn nu ọ̀rọ̀ wò lè sọ bẹ́ẹ̀ so àwọn yẹ̀húdí nìyẹn àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ́ ìgbà tí wọ́n bá nàbí tánàbí ṣàlàyé fún wọn bí Jésù ti jẹ́ so wọ́n wá ń bá nàbí sọ pé rárá so ọlọ́run tàbọ̀mọ ọlọ́run ni wọ́n bá nàbí sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ tọ́lì mùrọ̀nà àyà sixty one àná ọlọ́run sọ fún wọn pé ọlọ́run ní kánàbí ò tún ṣàlàyé fáwọn náà so ọlọ́ni fàmìlì ájáka. ájáka fi ìrìn báàgì máa jà ákàwé nàìjíríà. ọlọ́ni ẹnikẹ́ni tó bá jẹ́ pé tí wọ́n ń takọ̀ wá ànábì mìbáàdì máa já akàmínàlì ilmi lẹ́yìn nǹkan tó jẹ́ pé tí wàá dé bá wá ànábì tó jẹ́ ìmọ̀ nípa tó jẹ́ ìmọ̀ nípa Isa ibn lẹ́yìn lórí wa dé wọn tó ti wọn pa ìsámà ànìkan tó dé tó wá ń takò ọ́ ọ̀hún ara ọlọ́run ni ọmọ ọlọ́run ni ìkànnì àwọn mẹ́ta ni ọ̀hún ṣe bẹ́ẹ̀ ọlọ́run ìwà ànábì kan sọ fún kí ni ìfàkó. sọ fún wọn wípé ẹ wá ká pe gbogbo àwọn ọmọ wa jáde. kẹ́yìn náà kó gbogbo ọmọ yín kẹ́gbẹ́ kẹ́kọ̀ọ́ jáde. wọ́n ní sáà káwa náà ká kó gbogbo àwọn ìyàwó wa jáde kẹ́yìn náà kó gbogbo àwọn ìyàwó yìí kẹ́ kó jáde àwa náà fúnra wa káà náà wá dúró káà náà sọ pé àwa náà àwà pẹ̀lú wọn kẹ́yìn náà dúró kẹ́yìn náà sọ pé yìí náà wà pẹ̀lú wọn yẹn mi gbé ní alimubahala súnmọ̀ nàbùtẹ́ ìrì káwá jí rẹ̀ bẹ́ sọ́lọ́ kásadúà kábẹ́ lọ́hùn kí ni ká sọ. káwa sọ wípé ìwọ ọlọ́run ìgbéjìnà sí kẹ ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni tó bá ti jẹ́ òpùrọ̀ ẹja sọ bẹ́ẹ̀ wọn ò lè ṣe gbogbo ọdún wọn bá nàbí ìjọ náà wọn ò lè sọ bẹ́ẹ̀ àwọn yẹwùdí ò lè ṣe tiwọn àwọn nàṣọ́rọ̀ ò lè ṣe tiwọn àwọn mùṣírikù là ń ká ìtì àwọn mùṣírikù ni wọn ní ká nàbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún wọn. <laughs> ọlọ́run ní kánàbí ó sọ fún wọn wípé àwọn eléyìí láéláé wọn ò lè ṣe wọn ò lè sọ rú ẹ̀ wípé wọn ò lè wọn tó ti gbọ́n mọ̀ borí kúfù làwọn àwọn òṣèlú àti kúrò ń bẹ̀ ṣùgbọ́n náà bá ní pé ọ̀yà ni wọ́n borí dáadáa rẹ̀ wà ẹ̀kú sórí ẹ̀jẹ̀ àgẹ́sẹ̀ ẹ̀kú sórí ah, rárá <laughs> àwọn òdìsẹ̀ bẹ́ẹ̀ so mùsùlùmí ló ń gbà pé àtọ́ ah, ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni káwọn òkú sórí ẹ̀ àwọn òdòṣe bẹ́ẹ̀ láyé wọn ò láyé ààrẹ láyé láyé ọlọ́ni kúlì máa ń ká náà fi dọ̀lá àlàtì. kùlì máa ń ká náà fi sọ fún wọn wípé ẹnikẹ́ni tí bá ń bẹ lórí àánú nínú wa ká búra bẹ́ẹ̀ wípé kọ́lọ́hún ọba ó fi ilẹ̀ sínú àánú yẹn kó fi kú síbẹ̀ kó wọ́n tùbà tó fi kú síbẹ̀ sọ ọlọ́ni wọn ò tó bẹ́ẹ̀ ọlọ́ni wọn tó bẹ́ẹ̀ sọ ọlọ́wọ́n sàlàyé fún wa náà. hatta idha ra'aw ma yu'adun. ọlọ́ọ̀ni bí àwọn kèfèrí ó ti máa ṣe rán ọ̀ràn nìyẹn tó jẹ́ pé tí ò tó nǹkan ni wọ́n máa kà sí ilé mọ́tò nǹkan dáadáa tọ́lọ́ ń ṣe fún oníkan ni wọ́n máa kà sí ọlọ́ni àtá ìdárọ̀ ọ̀hún. ìdárọ̀ ọ̀hún àdúrà. ọlọ́ni títí tí wọ́n fi wá lọ rí mẹ́yú àdúrà náà ìtọ́lọ́hún ọba ti promise wọn tó jẹ́ ìyà ìlérí tọ́lọ́hún ọba ti ṣe fún wọn pé wọn ó fi ìyà jẹ wọn ọlọ́ni tí wọn ó fi rí ọlọ́ni ibi tí wọn wà nìyẹn. nam. إن العذاب وإما الساعة فسيعلمون. ọlọ́ni ìmọ̀lẹ̀ àdáàbà inú kó jẹ́ ìyà látọ̀dọ̀ àwọn mùmìnì ọlọ́run torí pé kí ni o inú kó jẹ́ ìyà látọ̀dọ̀ àwọn mùmìnì ọlọ́run fi yà jẹ àwọn kèfèrí Mákà látọwọ́ àwọn mùmìnì ní ogun fi wọn gbogbo ogun dáná bí jà pátá ọlọ́run fi wọn wọ́n lérò páwọn ń pọ̀ ní ogun ni ṣùgbọ́n bàdé wọ́n débi tí wọ́n ti fẹ́ wọ́n pé ọlọ́run ọba gbogbo kó dání kò inú kó jẹ́ wípé àlẹ́ àdáábà ìyà òun tí ó wà látọ̀dọ̀ àwọn mùmìnì ìyẹn ni pé ìyà alẹ́ ayé inú kó jẹ́ pé òun lọ́lọ́run ọba ó fi jẹ wọn tí ò sí èméjì mbẹ́. tí wọn àbá rí ẹ ọlọ́run ni pé kí ni wà á má sáà inú kó jẹ́ pé ìyà àgbà tí wọ́n bá kúrò lórílẹ̀ ayé tí wọ́n bọ́ sí tí wọ́n fẹ́ kúrò lórílẹ̀ ayé àgbà náà ni sáà ló ti bẹ̀rẹ̀ fún wọn so ẹ ń bá ti kú mọ̀ máa ta kọ̀dé kọ́ ọmọ tí kìí àmọ́ tù wù àlìkíyàmọ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ó ti bẹ̀rẹ̀ sáà tiẹ̀ nìyẹn ìyà tí wọ́n jẹ nígbà tí wọ́n máa fẹ́ kú tí wọ́n máa ń pọ̀ka kú ìyà kan nìyẹn ìyà tí wọ́n jẹ nínú sàárè ìyà kan nìyẹn ìyà tí wọ́n jẹ ní gbangba ta àlìkíyàmọ̀ ìyà kan ìyà tí wọ́n jẹ nínú inú ná ìyà kan ni ọlọ́ni ìyà tí wọ́n retí náà nìyẹn ọlọ́ni bí wọ́n ti wọ́n sọ ránran nìyẹn tí wọ́n fi débi inú kí mùsùlùmí fi yà jẹ wọn láyé kọ́lọ́ ọdún tún àwọn lọ́wọ́ ẹlòmíì náà ọlọ́run ẹlòmíì lọ́wọ́ ń bẹ̀ tí ó ti bẹ̀ túbá tí ó ti bẹ̀ di mùsùlùmí ṣùgbọ́n ẹni tó burú fún jù ni pé ẹ̀dá ẹgbẹ́ òun á kú sórí ẹ̀ so ó ti parí ayé ó pé ìyà ló máa jẹ lọ ti ayérayé Nam ọlọ́ni. Fàṣàyà alámú nàmánì wàṣàrùn mákàlá ìwà àtọ̀ àkùdùn. Fàṣàyà alámú nàmánì wàṣàrùn mákàlá ọlọ́ni wọ́n ń bọ̀ wá mọ ẹni tó jẹ́ wípé ààyè tí ó máa gbé ààyè tó burú ni ààyè tí ń gbé ààyè tó burú ni. Àwọn tó jẹ́ wípé ní tí wọ́n ń wọ̀ ó ń ṣẹ́bi lé wọn ni aṣọ tí wọ́n ń wọ̀ ó ń ṣẹ́bi lé wọn ilé tí wọ́n ń gbé ó ń ṣẹ́bi lé wọn torí pé kí ni òun ọ̀jọ́sìn fọlọ́hún. òun á rò yí pé ilé yẹn ní yẹn ó ti jẹ́ dáadáa fún un so ọlọ́run ni wọ́n ń bọ̀ wá jẹ́ pé ààyè rẹ̀ ló burú jù wọ́n ń bọ̀ wá mọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àbí yàlẹ́ ayé wọ́n mẹ́ntí ààyè rẹ̀ burú jù wà á ń tí àwọn tó lóun lọ́mọ òun níyàwó òun lẹ́bí tí wọ́n fáyìn tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe gíní ọlọ́run wa á di àfojúndà ẹgbẹ́ pé olùrànlọ́wọ́ rẹ̀ tó lẹ ni wọ́n ń bọ̀ wá mọ́ tí ó ṣe méjì sọlá ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé wípé ẹ wàá rí tí wọ́n bá wá yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ pátá yányán tí wọ́n bá sọ ọ́ sọ tí wọ́n ní ajul farikain khairu maqaman wa ahsanu nadiyan tí wọ́n bá sọ̀rọ̀ yẹn pé ọ̀dà hmm, tani tani nínú wa tó dáa nísìnyí wọ́n tó lóun ṣẹ̀sìn ọlọ́run tó wá rí báyìí so eléyìí kí ni ó ṣe fún mùsùlùmí يزيد الله الذين اتبعوا هدى ọlọ́run ní àwọn tí wọ́n bá jẹ́ àwọn mùmíní àwọn ló jẹ́ wípé ntí abákáyà ọlọ́run ọba fún wọn táwọn kèfèrí bá ń sọ fún àwọn ọ̀rọ̀ báyẹn àwọn ntí wọn wọ́n jẹ́ ń tó ṣe wípé ìmọ̀ ni wọ́n wà lékún ìmọ̀ ni wọ́n tún lékún sí i yóò máa sọ wípé ntọ́lọ́ àwọn bá ń ṣe fún mi gan ló jẹ́ kí n mọ̀ wípé Islam gangan lọ́nà n ti ń ṣe fún ọ yẹn gangan ló jẹ́ kí n mọ̀ wípé orí kúfúrú tó wà yẹn gangan òun lánàá ntí ó jáde lẹ́nu ẹ̀ wọn ọlọ́ni ntí ó máa jáde lẹ́nu ẹ̀ nìyẹn sọ ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àbáwọn munafiki nínú suratu tauba ọlọ́ni ní àyà one twenty four sí àyà one twenty five ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn mùnáfìkì tí wọ́n jẹ́ àwọn náà tí wọ́n àpẹẹrẹ àwọn mùmìnì ọlọ́run sọ gbólóhùn tí wọ́n máa ń sọ nígbà tí ọlọ́run ọba bá sọ ááyà kalẹ̀ ọlọ́ni wáyé dáama ounze láti súrọ̀tún fàmílì ọmọ yakulu. wáyé dáama ounze láti dáa bá ti sọ súrà àlùkò ánì kalẹ̀. lọ́dọ̀ àwọn mùmìnì ọlọ́ni ó wà nínú wọn àwọn tí máa sọ yẹn ni àwọn mùnàfìkì. Ayyukum zadatu wa. Ayyukum zadatu wa bí ìmáà. Àwọn olùgbé ayàdọ́sọ̀ kalẹ̀ nísìn ẹjọ́ ta ló lékún ní ìmọ̀ọ́nì nísìn ọ̀rọ̀ táwọn mùnàfìkì nù. Wọ́n máa fi ayọ̀ ọlọ́run ọba ṣe àwẹ̀wà istiza ìmọ̀ ayọ̀ ọlọ́run ọba ṣe àwẹ̀wà. ẹ bá ti ń fọ̀rọ̀ ọlọ́run sáwé wa ó ti jáde kó nu ẹ̀sìn ibùkọ́ máa kírun so látara bẹ́ẹ̀ àwọn mùnàfíkì máa fi àyà ọlọ́run bá ṣe àwé wa wọ́n máa fi ṣàwàdà wọ́n ò ní ta lélẹ̀ kí lélẹ̀ fẹ́ kí lélẹ̀ báyìí kí ni wọ́n ń ka ní sílẹ̀ ní túmọ̀ báyìí tẹ́ bá ṣe wá sí wọn ni kí ṣé kí ni túmọ̀ tó mú wá nísìnyí tó sọ nísìnyí tẹ́ ẹ rí inú àyà ka nísìnyí. Hmm? ọlọ́run ni fáwọn. amálẹ́dínà àmọ̀nà fọ̀sádà tí wọ́n ìhà. ọlọ́run ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ní ímánì wọn máa ń lékún ní tí àáyà ọlọ́run ọba so aráyà ọlọ́run ọba onídìí kèbèrè ń sọ náà tọ́ba sọ̀rọ̀ kan ìmánì wọ́n tó lékún tó bá àwọn ti ronú ju ìrònú tó lè ronú lọ ìrònú tó máa ronú ìrònú tiẹ̀ tí làákàyè rẹ̀ kúrú ni ìrònú mùsùlùmí ìrònú tiẹ̀ ó jìnnà kì í ṣe làákàyè kúkúrú kìí ṣe owó ni ó fi máa dìtámì pé ẹnìkan wà lórí ojú ọ̀nà ẹni wá tí làákà rẹ̀ bá kú ni ó máa fi owó dìtámì pé ẹnìkan wà lórí ojú ọ̀nà so ni ó máa fi dìtámì ọlọ́run ní ọlọ́run ní àwọn mùmíní záadá tí wọ́n ìmáàna ìmáàni wọ́n lékún wa wọ́n mú yẹsẹ̀ ṣìrù ọlọ́run wọ́n dẹ̀ tó wọ́n máa yọ̀ wọ́n máa dunnú wọ́n máa fùkú ah àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dọ́wọ́ máa ṣe fún wọn ọlọ́run wọ́n á máa lẹ́dí náà fi kúrò bí. wọ́n á máa lẹ́dí náà fi kúrò bí ọlọ́run ní ṣùgbọ́n àwọn tí àárẹ̀ bá ń bẹ nínú ẹ̀mí wọn tí kébèrè bá sọ orú ọ̀rọ̀ nǹkan sí ẹ̀jẹ̀ àárẹ̀ bá ń bẹ lẹ́mí ẹ̀ yóò máa ronú pé ah ǹjẹ́ ní tẹ̀lé eléyìí lọ ibi tí wọ́n ti tí wọ́n ti lọ́ọ́ máa gba omi lórí òkè báyìí ǹjẹ́ ní ṣe kínní kan ǹjẹ́ ní tẹ̀lé eléyìí wá nísìnyí báyìí kí kí kí ọ̀rọ̀ mi ò lè bá a bọ́ sí so yóò bá sọ bẹ́ẹ̀ pé ah ẹ ti wo ara rẹ̀ náà o sì lọ́kọ́ lọ́kọ́ wá lọ sí báyìí so ẹni wáyé pé kí ni ẹ jẹ́ pé ọkàn rẹ̀ ọmọlọ́dún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni fasada tí wọ́n. fasada tí wọ́n ríjìzá ní ìlà ríjìzì yìí. ọlọ́ni yóò wá lé wọn kú ní ríjìzá ìlà ríjìzì yìí ọlọ́ni ìdọ̀tí orí òtún kú dọ̀tí tí mẹ́rin kú tẹ̀tẹ̀lẹ̀. tẹ̀lé ọlọ́gbọ́n ọlọ́gbọ́n tẹ̀tẹ̀lẹ̀ iye méjì ni mẹ́rin lórí ẹ̀mí ẹ̀rẹ́ tẹ̀lẹ̀ so wọ́n tún wá bá fi ìdọ̀tí kúfúrú wọ́n wá bá fi kún yọ Ah, kí n lè lówó lọ́wọ́ kébi náà lè bímọ kí n lè ṣe nǹkan ní ẹgbẹ́ kí n lè gbọ́ bùkátà mi tí mo wá jọba síbẹ̀ sọ ọlọ́ni wà mọ́ọ̀tù. ọlọ́ni wà mọ́ọ̀tù ọlọ́ni wọ́n wà lọ kú àwọn káfíìrù yóò wà di kẹfìrí iye méjì ní kọ́kọ́ ń bẹ lórí ẹ̀mí ẹ̀ tẹ́tẹ́lẹ̀ tó bá yẹ yóò wà pí kẹfìrí yóò wà kọ́ bí sẹ́ kú fúró wà kú yóò wà kú yóò wà di kẹfìrí ìtì ń dààmú àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nìyẹn tí wọ́n ń wò tí ń kó bá wọn lórí ilẹ̀ ayé ọlọ́run ní àwọn tó bá jẹ́ mú mi ní wàyẹ̀ zidu láwọn ẹ̀dín náà tàdà o. ọlọ́run ní àwọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n bá mọ̀nà ọlọ́run ọba yóò máa ṣàlékún fún àwọn tó bá mọ̀nà udan òun náà ni imani òun náà ni ziyada tó ní imani ọlọ́run ní àwọn tó máa fi ìmọ̀nà tó lékún sí i àtúnmọ̀ ṣe fún wọn náà. والباقيات الصالحات خير عند ربك ọlọ́ni wàlìbàkìyàtù sọ̀lẹ̀ àtù khairun ìdàrọ̀ ọlọ́ni wàlìbàkìyàtù sọ̀lẹ̀ àtù khairun ìdàrọ̀ bíkà tàwábán wà khairun ọlọ́run ní walibakiyat asọ́lẹ̀at ọlọ́run ní àwọn àṣẹ́kù tó jẹ́ àwọn àṣẹ́kù tí wọ́n jẹ́ iṣẹ́ rere tí mùmíní bá ṣe khairun indarobika òun ló lóore lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tí mùmíní bá ṣe tó kírun tó gbààwẹ̀ tó ṣe gbogbo ẹ̀ ìyẹn ló lóore <laughs> ṣé oúnjẹ tó jẹ ni tó yẹ pé ọjọ́ oúnjẹ gidi sóun wá lóore oúnjẹ tó yà dànù ó mu nǹkan gidi sóun wá lóore nǹkan tó mu ti dànù ọwọ́ sọ gidi sóun wá lóore àṣọ tí ó padà gbó hmm? tí wọ́n padà jogún ẹ̀ kó lọ́rùn rẹ tó padà ní lè wọ̀ mọ́ tó bá dénú sàárè oúnjẹ tó ní lè jẹ mọ́ tó bá dénú sàárè nǹkan tó ní lè mọ́ tó bá dénú sàárè ṣé gbogbo dúkìá eléyìí tẹ́bẹ̀ kò ní lè wúlò fún ọ lálìkì àmà tí ò wúlò fún kèfèrí tó bá dé kó lórílẹ̀ ayé tẹ́gbẹ́ ẹ̀sìn nìkan ní ó kù fún tó ẹ̀sìn tí mùsùlùmí ń sìn inú rẹ̀ ó sì máa dùn pé mo rí irun kí inú rẹ̀ ó máa dùn mo rá àwẹ̀ gbà inú rẹ̀ ó máa dùn mo rí dáadáa ṣe inú rẹ̀ ó máa dùn ndí ní tí máa dùn mùsùlùmí inú nìyẹn so falẹ̀ wálé bá kíyàtú sọ̀lẹ̀ hàtú. kíyàtú sọ̀lẹ̀ hàtú ọ̀rọ̀ rẹ̀ ọmọ wípé iṣẹ́ eré tó jẹ́ pé onímọ̀ ṣẹ́kù téèyàn ọba nínú sàárè tí ó bá ní gbangba tá àlìkíámà tí ó jẹ́ sábàbí tí ó fi wà lìjẹ́nà òun ló lóore lọ́dọ̀ ọlọ́run òun lóore lọ́dọ̀ ọlọ́run ọba ní sàwọn àbànú òun ní ẹ̀sìn olólóore lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run. wàkàírù màrọ̀ dán òun ni nǹkan téèyàn máa lọ bá téèyàn máa lọ bá pàdé téèyàn lọ sẹ́rí lọ bá tó lóore jù gbogbo dáhùn wò láyé yẹn kò ní kankan gbogbo ẹ̀ ní gbogbo lẹ́nu gbogbo akọ ìpàtà yẹn yẹn yóò gbogbo mọ́tò ni kò ní sí nǹkan ń báyà ìbáyà lójú àwọn ọmọ wà wálẹ̀ lọ́gbà gbé wa dìde gold kó wá gbé jáde gbogbo ọmọ gold nígbà tó bá tó bá lọ́ọ́ máa gbé adìẹ lẹ̀lẹ̀ sọ̀rọ̀ ní ilẹ̀ ẹlẹ̀ kókó gbogbo gbogbo ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ yóò àkójáde gbogbo tó jẹ́ àlùmọ́nì tí o dúró tá a fẹ́ para lé lórí ẹ̀rọ àwọn òpin sí tá a fẹ́ para lé lórí náà ni ṣé téèyàn rà dààmú ni tí òfurufú arí tọ́lọ́ mú kò wá ní wúlò kankan mọ́ so kò téèyàn bá sì jẹun lánàá tí ò jẹ tí àárẹ̀ bá ti ṣe ó ti gbàgbé pé òun jẹ oúnjẹ kan tó dùn oúnjẹ ta oúnjẹ náà jẹ lọ́dún tọ́lọ́ tó dùn tẹ̀gbí ẹ̀ tó ń gbélé náà ni ah oúnjẹ lọ́dún àtọ́ka sí àyẹ̀yẹ́ tiẹ̀ máa lọ́dún ìwé nìsí ẹlẹ́yìn ti lọ́nu ìgbẹ́dá ni padà rántí mọ́ ètò àwọn àmọ́ jẹ́ pé yóò máa wà pẹ̀lú wa iṣẹ́ eré iṣẹ́ ẹ̀sìn kéèyàn wa máa ṣe kò wá ní kàsí ìjọ ayé pé kò ní wúlò ní àkàsí yóò wá kàdé wà torí ẹ̀fẹ̀ sin ọlọ́run lẹ̀ torí pé òun ò lówó lọ torí pé òun ò ní kankan yóò wá torí ẹ̀fẹ̀ sin ọlọ́run lẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa níbi ìkálíbà máa pé àwa mùsùlùmí ntí ó máa dùn mọ́ nú òun náà ni kọ́ ọ máa jẹ́ kí ni ọ kọ́ ọ máa jẹ́ ẹnì tí ń rí ọlọ́run ọba sìn dáadáa torí pé ẹ̀sìn tó ọba ń sìn yẹn òun ló lọ dé bálárìkì àmọ́ ló lóore jù òun ni ó jẹ́ ẹ̀sìn tó ga púpọ̀ torí pé òun tiẹ̀ ẹyọ kékeré tó ọba ṣe báyìí ọlọ́run yẹn ọmọ tóbi sí yóò ní ọmọ tóbi sí ẹ̀sìn àrẹ ọmọ fẹ̀ sí ni tó dẹ̀ gbàgbé ẹ̀sìn ẹ ní iwájú ọlọ́run ọba náà. أفرأيت الذي كفر بآياتنا so àyà yìí a kan sáré ṣàlàyé kó di pé a máa dúró nísìn fún wa àyà yìí náà àyà tá à bá bọ̀ òun náà ni ó ń ṣàlàyé ṣùgbọ́n n tó fà á tó fi sọ̀kalẹ̀ òun náà la máa sọ kó di pé a máa dúró àdìsí wà nínú Bukhari ó wà nínú Muslim ó tún wà nínú ìmáàmù Ahmad láti sitafẹ́ kà yìí Aya yìí òun náà ni ó jẹ́ sábàbù nùzúlù ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ min àdìsí Khabbab bùnú àrítì àdìsí Khabbab bùnú àrítì ni so ìkànnú àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ó ní kọ́ọ́là kúntù rọ́jùlá nkọ́yìnàn. So, èmi tẹ́ ń wò yìí o mo jẹ́ ẹnì tó jẹ́ wípé alágbẹ̀dẹ ni mí tí mo máa ń rọ irin wàkánà lí alàlẹ́ á sí búniwá il dẹ́yìnú ọkùnrin kan náà ń pè ní kèfèrí kan náà ń pè ní alẹ́ á sí búniwá il ó jẹ́ ẹ̀hún ní gbèsè fa àtẹ́tù wú àtàkọ̀dọ́ ọ̀hún mo wá bá mo fẹ́ wá gba gbèsè mi ẹ̀rí. Eh, èyàn jẹ́ èyàn lówó ó wá fẹ́ gba gbèsè rẹ̀ màdá wọn gba gbèsè rẹ̀ bàkọ́ lórí wa láàyè ó ní láàkìdíkà mi ò ní mi ò ní sanwó yẹn fún ọ àtàtò káfíńrọ̀ bíi Muhammadin ó lọ́dọ̀ bá ló sọ yí pé Muhammadu o mi ń gba tiẹ̀ mọ́ mi ń ṣe tiẹ̀ mọ́ òun náà wá ní wàláyé láàkàfẹ́ bíi Muhammad àtàtàmúta so orí wọ yìí èmi ò lè pè ànábì yìí ní sọ pé ìgbà tànábì mà ìṣe ni kì í máa ṣe má títí wọ yóò fi kú súnmọ́ túbọ̀ àṣù tí wọ́n sì gbé ọ dìde tó tún jí àwọn àjọ ọlọ́run ọwọ́ adandan gba náà kọ́ọ́lá fàyín ní ìdààmú tù súnmọ́ bù ìṣù jítani ọ̀dà ìgbà bá wà kú gbà náà tí wọ́n bá gbé mi dìde ìgbà náà ni kọ́ wa bá mi so ìgbà náà wàlí sámà máa ń wà wà ládùn máa wá ní owó lọ́wọ́ ńgbà náà ọmọ tó wà fa òtí aka máa wá lè fún ọ lówó ńgbà náà <laughs> so ọlọ́wọ́n ń sàlàyé pé ẹ wo kèfèrí ẹ wo dìdìrín tó jẹ́ kèfèrí. ọlọ́ni ẹ wo dìdìrín tó jẹ́ kèfèrí ẹ wo kèfèrí ẹ̀yin wọ́n náà wo ronú sọ́rọ̀ rẹ̀ ra àfàrà àìtà ṣé wa anabi gan wɔ ɔrɔ si alɛdi kafara bi ayat na ɔrɔ si ɔrɔ ɛni tɔ jɛ tó ń se kefere si aya wa wa kɔ la. wakɔ la la wusa ya nama la wawalada. ɔɔ ni owó la wuta ya nà má la wawalada oyin tó ba kú tantan ba gbé òun dìde o ní òun ò tó wa lówó lọ́wọ́ òun ò tó bímọ. so ọlọ́run ni àwọn ọ̀rọ̀ tí ò wúlò nìyẹn ti máa jáde lẹ́nu kèfèrí nìyẹn wọ́n á ní tí tó wá wà tó máa tún wá wà báyìí bàbá àbádùn dìde ńlẹ̀ báyìí ni kò wá gbowó rẹ̀ so ọ̀rọ̀ tí ò ṣe lẹ́nu kèfèrí gbogbo nǹkan tí ò wúlò òun náà ni kèfèrí máa sọ ló máa àta ní máa so pọ̀ mọ́ nǹkan ní tí ò ní túmọ̀ yóò máa so pọ̀ mọ́ nǹkan ọlọ́run láń sọ fún ànábì ọ̀rọ̀ tó sọ yìí pé sọ̀rọ̀ lélẹ́yìn báwọn ọjà yẹn gbèsè yẹn bó fún ní gbèsè rẹ̀ o jẹ́ o tún wá tún èèyàn náà sì sọ ọ̀rọ̀ tó yẹ pé lágbára fún ọ ọwọ́ nígbà tó bá gbé tí wọ́n bá gbé òdìdí padà tó bá dọ́wọ́ rẹ tó tún tó lọ́mọ ìgbà náà ló tó sanwó ẹ̀ padà sọ̀rọ̀ wa lélẹ́yìn sọ̀rọ̀ bá wá ń ṣàlàyé fún wa nípa kẹfìrí nípa ọ̀rọ̀ tí ò nítumọ̀ tí kẹfìrí máa ń sọ pé ọlọ́run fún un ní owó ọlọ́run fún un ní ọmọ nígbà tí ọlọ́run bá bá gbé continue ọ̀rọ̀ ọkùnrin yìí àti àgbọ́yé àwọn afọ́nitẹ́fsẹ̀rì ní kọ́lọ́n kó sọ adé ọ̀la náà subhanaka allahumma wa bihamdik shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.